rúùtù orí kẹrin nígbà náà ni bóásì lọ sí ẹnu bodè ó sì jókòó níbẹ̀ sì kíyèsí ìbátan náà ẹni tí bóásì sọ̀rọ̀ rẹ̀ ń kọjá ó sì pè é ìwọ alámọrin yà kí o sì jókòó níhìn ó sì yà ó sì jókòó ó sì mú ọkùnrin mẹ́wàá nínú àwọn àgbà ìlú ó sì wí pé ẹ jókòó níhìn wọ́n sì jókòó ó sì wí fún ìbátan náà pé Naomi ẹni tí ó ti ilẹ̀ Móábù padà wá ó ń ta ilẹ̀ kan tí í ṣe ti Elimeleki arákùnrin wa mo sì rò láti ṣí ọ létí rẹ̀ wípé rà á níwájú àwọn tí ó jókòó níyìí àti níwájú àwọn alàgbà àwọn ènìyàn mi bí ìwọ ò bá rà á sílẹ̀ rà á sílẹ̀ ṣùgbọ́n bí ìwọ kì yóò bá rà á sílẹ̀ ǹjẹ́ wí fún mi kí èmi kí ó lè mọ̀ nítorí tí kò sí ẹnìkan láti rà á sílẹ̀ lẹ́yìn rẹ̀ èmi lè ó sì tẹ̀lé ọ òun sì wípé èmi ò rà á sílẹ̀ nígbà náà ni boasi wípé lé ọjọ́ tí ìwọ bá ra ilẹ̀ náà lé ọwọ́ naomi ìwọ kò lè ṣe àìrà lé ọwọ́ rúùtù ará moabu pẹ̀lú aya ẹni tí ó kú láti gbé orúkọ òkú dìde lórí ilẹ̀ ìní rẹ̀ ìbátan náà sì wípé èmi kò lè rà á sílẹ̀ fún ara mi kí èmi má bàa ba ilẹ̀ ìní mi jẹ́ ìwọ ra èyí tí èmi ìbárà sílẹ̀ nítorí èmi kò lè rà á ìṣe wọn nígbà ní ní Ísírẹ́lì ní ti ìràsílẹ̀ àti ní ti ìpààrọ̀ sílé èyí láti fi ìdí ohun gbogbo múlẹ̀ ẹnìkíní á bọ́ bàtà rẹ̀ á sì fi fún ẹnìkejì rẹ̀ ẹ̀rí lé èyí ní Ísírẹ́lì bẹ́ẹ̀ ni ìbátan náà wí fún Bóásì pé rà á fún ara rẹ̀ ó sì bọ́ bàtà rẹ̀ Bóásì sì wí fún àwọn àgbààgbà àti fún gbogbo àwọn ènìyàn pé ẹ̀yin lè ẹlẹ́rìí lé òní pé mo ra gbogbo nǹkan tí í ṣe ti Elimeleki àti gbogbo nǹkan tí í ṣe ti Kílíọ́nì àti maloni lé ọwọ́ naomi pẹ̀lúpẹ̀lú rúùtù ara moabu aya maloni ní múra lé aya mi láti gbé orúkọ òkú dìde lórí ilẹ̀ ìní rẹ̀ kí orúkọ òkú kí ó má bàa run nínú àwọn arákùnrin rẹ̀ àti ilé ẹnu ìlú rẹ̀ ẹ̀yin lé ẹlẹ́rìí lé òní gbogbo àwọn ènìyàn tí ó wà lé ẹnu bodè àti àwọn àgbààgbà sì wípé àwa ṣe ẹlẹ́rìí kí olúwa kí ó ṣe ọmọbìnrin náà tí ó wọ ilé rẹ̀ bíi rákélì àti bíi líà àwọn méjèèjì tí ó kọ́ ilé ìsírẹ́lì kí ìwọ kí ó sì já sí ọlọ́lá ní efrata kí ó sì já sí olókìkí ní bẹ́tílẹ́hẹ́mù kí ilé rẹ̀ kí ó sì dàbí ilé pérésì ẹni tí támárì bí fún júdà nípa irú ọmọ tí olúwa yóò fún ọ láti ọ̀dọ̀ ọmọbìnrin yìí boasi sì mú rúùtù òun sì di aya rẹ̀ nígbà tí ó sì wọlé tọ̀ olúwa sì mú kí ó lóyún ó sì bí ọmọkùnrin kan àwọn obìnrin sì wí fún Naomi pé olùbùkólé olúwa tí kò fi ọ́ sílẹ̀ lé àìní ìbátan lé òní kí ó sì jẹ́ olókìkí ní Ísírẹ́lì òun sì jẹ́ olùmúpadà ẹ̀mí rẹ àti olùtọ́jú ogbó rẹ nítorí aya ọmọ rẹ ni tí ó fẹ́ ọ tí ó sàn fún ọ ju ọmọkùnrin méje lọ lé ó bí Naomi sì gbé ọmọ náà ó sì tẹ́ ẹ sí ọkàn àyà rẹ̀ ó sì di alágbàtọ́ rẹ̀ àwọn obìnrin aládùúgbò rẹ̀ sì sọ ọ́ lé orúkọ wípé a bí ọmọkùnrin kan fún Naomi wọ́n sì pe orúkọ rẹ̀ ní Obedi òun ni baba Jese baba Dáfídì wọ̀nyí ni ìran Pérésì Pérésì bí Esroni Esroni sì bí Ráàmù Ráàmù sì bí Aminadabu Aminadabu sì bí Nashoni Nashoni sì bí Salmoni Salmoni sì bí Boasi Boasi sì bí Obedi Obedi sì bí Jese. Jésè sì bí